a ṣe lè gbáyé ìrọ̀rùn láti pàṣẹ ohun tí à ń jẹ ohun tí à ń mu àti gbogbo àwọn nǹkan tí à ń lò fún nọ́mbà wa lẹ́ẹ̀kan sí òun ni zero eight one six two six five six seven one five lẹ́ẹ̀kan sí zero eight one six two six five six seven one five a ó máa retí yín o àlàáfíà wa ò ní di fíafíà. tó ẹ ṣeun gan ni ìlera lọ́rọ̀ lóòótọ́ fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá Ẹ̀gbá nílùú Abẹ́òkúta. thank you ká ṣe ìdíje kan láàárọ̀ yìí mm. tí n bá ti ń dárúkọ ilé alámàlà kan ìwọ náà máa dá kan. ẹ̀yin <laughs> bíúrì láàárọ̀ kùtùkùtù monday <laughs> ẹ̀yin bíúrì ládọ́kúta ẹ̀yin post office. láfẹ̀wá lókè àgbẹ̀dẹ. panṣẹ́kẹ́. sábó. Mm. àdàtán. ìsàlẹ̀ ọjà kútọ̀. Mm. inú governor's office. ẹ̀yẹ. <laughs> ọ́fíìsì president gangan ló yẹ kó lọ. ó dà ọba ntoko express yẹ ó dà ó dà joint alamala kọsùrù kọsùrù ó dà joint ọlọ́fadà joint ọlọ́fadà ojú ọ̀nà nnpc. Itoko. joint èwo ló pe joint ọlọ́fadà. ṣé wàá níbi tí wọ́n gbé gbé ọ̀fadà gangan eh. lèmi máa mú ẹ lọ. ọ̀fadà town express lagos lagos àjọkùtà express way. bẹ́ẹ̀ yẹn bá ti jẹ́ olóúnjẹ bíi kó ṣáà máa jẹun. àfi ṣe ni fún wa. ṣé ti rí àwọn tí máa ń jẹun ìsanra. Hmm, sori máa ka ọkọ nu bíbélì gbà mí hmm. àbí nǹkan ṣe ọ ni. rárá bó ṣe àá ebi wádìí ló fìdí ẹ múlẹ̀. mo kọ́ mọ̀ pé o lè sọ lójú mi náà. Hmm. tí máa ń ka ọ̀rọ̀ yìí lọ pé ó tẹ tábìlì ìjẹ sílẹ̀. níwájú mi lójú àwọn ọ̀tá mi wàhálà yìí ní ìwúlẹ̀ ìjẹ́ ọmọ wa ìmájì àmàlà àti gbẹ̀gìrì àtẹrun ògúnfe àtẹlẹ́rìndòdò tó ṣe tata. o tiẹ̀ mọ nǹkan tí ó máa ń dùn mọ́ mi jù tó bá rí àwọn ọbẹ̀ lasa tí wọ́n sè tó make oh, sense oh, oh, bóyá wọ́n fẹ̀gúsí gbé o wọ́n fẹ̀gúsí gbé o hmm. kò sí wàhálà lọ́rọ̀ tèmi hmm. omi ọbẹ̀ dẹ̀ wà ẹ wá kó pọ̀nmọ́ tó kátàmì àtàsọ́tẹ̀dì sínú ẹ̀ tàbí wọn lọ láǹfààní àti rí ẹja pala gbígbẹ. àárọ̀ monde la wà àárọ̀ monde la wà. kọ́sùrù o kọ́sùrù o kọ́sùrù o kò wá rí ẹ̀bá ìjẹta tí wàá ṣe yọ múkọ àbí kẹ́kọ̀ọ́ tó jámàlà náà ni o bó jámàlà náà ni mm. tó bá tẹ̀ wá jámàlà ni àti ọ̀ràn yín ìyún tó ń dáhùn ọ̀rọ̀ lọ́rùn ni ọ̀dà kan náà ni kò wá kó ó bọ bẹ̀rẹ̀ rẹ̀ gbé sórí iná ó ń jówọ́ kábíyèsí ọlọ́run bá ń fẹ́ ọ̀run kẹ́yà mi torí ah, ọlọ́ọ̀ torí ọlọ́ọ̀ torí ọlọ́ọ̀. oúnjẹ yìí ni kó tó rí ṣé nǹkan ò ṣe é. ǹgbọ́n mọ́ network yẹn lọ. o tó lọ school láàárọ̀ báyìí o bá ti wẹ̀ tó múra tán báyìí. ọ lọ jẹ́ ká ah, lọ jẹ́ ká. tí ó mọ jówọ́ gan <laughs> ẹ dákun o <laughs> òtútù tún fẹsẹ̀ balẹ̀ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ o àwọn ọmọ wa mm. oúnjẹ tó lè jóná ni ẹ mm. máa fún wọn láàárọ̀ ẹ dákun tó lọ lọ́rùn tó gbóná mm. dáadáa kò pé dandan kó jókèlè èyí tó ń bá sá jẹ kó yàtọ̀ fún yìí pé tó jẹ́ pé wọ́n máa yá nfàtí ẹ jẹ́ kó máa jó wọn oúnjẹ tó lè jóná dáadáa tó ń jówọ́ eh, eh, tó ń jónu tó ń jówọ́ tó ń jónu kì í ṣe bí àwọn alárùn tó jẹ́ pé nígbà eh, wọn bá ti rọ́ sínú wọ́mà ọ̀pọ̀ fọwọ́ máa ọ̀pọ̀ wọ́n máa tẹ bẹ́ẹ̀ ṣe gbé fún ni ó ṣe báyìí gbé padà. sọ́ra ah. àwọn wọ́n máa tayé ìjọ ohun tí àwọn ìyá máa ń lò. Mm. Ah, ah. kúlà gan wọn ń pè nígbà yìí. ọjọ́ kejì. Mm. yóò sì máa lọ wọrọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. tẹ bá rí i pé èyí tí ẹ ṣe kì í ṣe oúnjẹ tó fi bẹ́ẹ̀ gbóná lọ títí ẹ ọkọ bá ara ṣe bóyá kọ́stáàdì tẹ́rẹ́tẹ́ ni o mm, tẹ́rẹ́tẹ́rẹ́ ẹ kí wọ́n kọ́ gbé mu kọ́kọ́ fi jókè ẹnu ná bó ṣe jẹ́nu a jèrè wọn. àbí àti àṣe lẹ́yìn oúnjẹ oúnjẹ ni oúnjẹ yìí náà ni o lẹ́yìn oúnjẹ oúnjẹ ni o kí lábọ̀ lọ sí kí kí kí ni <laughs> ah. ibi torí oúnjẹ yìí ni. wọ́n máa yà mí lẹ́sẹ̀ o. Eh, eh. kùtùkùtù ńlá gbóhùn àdàbà àbọ̀jọ́ bá ti kọrin náà lókù tá a gbóhùn ẹyọ rírì ẹ kú ojúmọ́ o ẹ̀yin ìyàwó náà ẹ̀yin náà ẹ máa gbìyànjú àti jẹ́ ẹ máa tọ́jú àwọn bàbá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwọn bébì ẹ máa tọ́jú àwọn ọkọ yín náà bẹ́ẹ̀ bàbá tó bá ṣe dáadáa ẹ̀yin bàbá náà ẹ̀yin náà ẹ máa ṣèkẹ́ àwọn ìyàwó náà kò yé yín. bẹ́ẹ̀ bá ti délé kan tí ìyá bá ti ní tí ìyá bá ti ní bàbá ẹ lọ jókòó wọn ò ní ẹjọ́ aṣọ eléyìí tó wà nílẹ̀ yìí kẹ́ ẹ ti mọ̀ pé ẹni tí bàbá ṣe láyé àtijọ́ ńgbà wọ́n wà ń ṣàngó òde ni bàbá ń jẹ lọ́jọ́ alẹ́ kò jù bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ ìsọ ṣúgà kan wọ́n ti ń sọ ṣúgà ara wọn tẹ́lẹ̀ ni hmm. ọlọ́run ọ̀ṣà ẹ̀sán ni káṣámọ̀ ìwà dáadáa ilé wo ò ní dàrú o àṣẹ ìdùmarè nínú ọkọ̀ yìí náà ẹ̀ ní jáàmù láṣẹ ọba mi kàlárọ̀ ọjọ́ ajé monday tún lónìí monday ni ajé kò filé wa ṣe lé o ògúngún ní sọ̀kò wo bire kó ti wárè tó ní wọ́n ní ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ tẹ́lẹ̀ jìn lọ̀rẹ́ gba adíá fúnṣe oróyè ọmọ aṣàwòrò kó ń jọ tí wọ́n ní korú bàjẹ́ wọ́n ní omeku méje olúwerè ẹja méje abiwà gbẹ̀dẹ̀ méje abẹ̀dọ̀ lùkẹ́lùkẹ́ ewúrẹ́ méje abàmúrà dàrúdò láṣọba àmì kàláwùrà iṣẹ́ ajé tèmi iṣẹ́ ajé tí iṣẹ́ ajé gbogbo kó wa wa mm. tó ṣe é fi hàn ta kò ní dìbàjẹ́ lọ́la láwùlà wàkùwàtà ilẹ̀ ni. all right ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ibi gbogbo tẹ̀yìn tí ń gbọ́ wa láṣẹ ìlédùà àwa ò lọ á padà ní ànírànìrà. bí ojúmọ́ bá ti mọ́ tí àgbẹ̀ ń jí tọkọ́tàdá tọ́dẹ̀ ń jí tapo tọ̀run olówó tó fẹ́ ló wá gbígbà owó rẹ̀ nítorí òṣùpá kò kù ṣe ìmẹ́lẹ́ ńlọ́mú awẹ́ kan rẹ̀ tó fi la ẹgbẹ́ ẹgbẹ̀rún òòlù já. béèyàn bá ti ń jí lóòórọ̀ kùtù àmọ́ wa ṣe àjẹsẹ̀ àwa ó máa ṣẹ láṣẹ elédùn àbólúwájí ògúnyẹmí lorúkọ tèmi anointed voice of the city àtúntì kò dé bí ti ń gbóná fẹlifẹli tí ooru gọgọgọ ń jó wọn ń jónu rèé hmm. etí ọba ńlẹ etí ọba lóko ìkànnì fresh one zero oh seven dot nine fm òkè sárì ìlú abẹ́òkúta ńlá wá fi kalẹ̀ sí abẹ́ olúmọ̀ni ẹ̀ mú tó kẹrìndínlẹ́ hmm. all right. Uh, <laughs> ẹ jẹ́ fún yín láwọn kókó kòkó kókó orí rẹ̀ àkọ́kọ́ rẹ̀ o. ayọ̀ sí yín létí. gbàgede ìwé ìròyìn the punch mo wà. ok. èsì o mm. tẹ́ ẹ bá ń gbọ́ operation omilẹ̀ bọ̀ ọ̀kan rèé bó bá di òpin oṣù kẹta ọdún tá a wà ń bẹ̀ yìí ọ̀rọ̀ subsidy subsidy subsidy owó òrànwó orí epo tá a máa ń san yóò lọ sókè lálá yóò sì lọ sí bílíọ̀nù ọgọ́rùn-ún ó lé ìgbọ̀njẹ̀ mẹ́ta ó wá dé tíntínní hmm. one hundred and two point nine six billion naira lóṣù kẹta ọdún tá a wà yìí wọ́n ní ẹ eh, eh o nnpc ti sọ̀rọ̀ kí lẹ́ nnpc sọ àwọn ìgbìmọ̀ kan náà tí wọ́n rí sí ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àwọn náà ti sọ̀rọ̀ kí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí sọ́bsidì ò sọ́bsidì owó epo hmm. petro owó epo petro ìbólà ọgbẹ́ta ìgbówó lórí ah. nàìjíríà. Eh, ọlọ́run bá a ṣe. àṣẹ wà ọ̀dà kẹ́mi náà kò níbi tó fi tì sí hmm. lórí ọ̀rọ̀ nnpc àti epo bẹtiróòlẹ̀ nàìjíríà ẹ̀ńbẹ́yìn ò gbàgbé wípé ọ̀rọ̀ kanlẹ̀kan bá lẹ́ni tó bá kan làá máa kan jẹ́jẹ́ mojókòó mi tọ́ àwọn tó jẹ́ aṣojúṣòfin orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ní àwọn abala àwọn ilé epo nnpc bíi mẹ́tàdínlógún hmm. àwọn fún wọn méje péré o kí wọ́n fi ṣe àgbékalẹ̀ bí ṣúṣe kú tí ọ̀bẹ sì ṣe bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ epo bẹtiró àti iye tá ń tà nílẹ̀ nàìjíríà ń làwọn tó jẹ́ alágbàtà epo bẹtiró nílẹ̀ yìí ẹni ọba pé ọ̀dà gbogbo kọ́mídèkómi àwọn ẹbu ìfọpo eléyìí ti ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà mọ́kànléní ogún ẹ tètè tún ṣe o lónìí pápá pátá ṣe ní pápá kéèyàn ó má bàa farapa kí nǹkan ó sì má bàa bàjẹ́ kọjá àdájì tayọ bó ti ṣe wà yìí ojú ìwé kẹfà ìwé ìròyìn Tribune ìnìròyìn yẹn ló fi ìkàlẹ̀ sí ti pọ́n àmọ́ ẹ̀ka rẹ̀ ìpínlẹ̀ Èkó bẹ́ẹ̀ ládé ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Èkìtì tọ́ hmm. wọ́n pé àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ tí ń bẹ ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn wọ́n ti ṣe tán wọ́n gbé bọ́dì wọn lẹ bọ́dì mọ́lẹ̀ pínpín wọ́n ti ṣe àgbékalẹ̀ èròǹgbà láti pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu wọ́n ní ọ̀wọ́n gógó oúnjẹ eléyìí tí ó ń wáyé ní àwọn ìpínlẹ̀ tí ń bẹ ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn lẹ Nàìjíríà òpin dé bá orókè èròǹgbà láti jẹ́ kí oúnjẹ ó wà lọ́pọ̀ yanturu iná ló ti fi ìkàlẹ̀ sí ẹkùn gúúsù ìwọ̀ oòrùn báyìí àmọ́ àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ wọn wá sọ̀rọ̀ wípé kò lè mọ́rí bẹ́ẹ̀ ń tó fàárẹ̀ ibi wọn yọwọ́ kílà ń kó àwọn tí ń bẹ ní ẹ̀ka ètò ọ̀gbìn àwọn ilé ẹ̀kọ́ tó ń kọ́ni nípa ètò ọ̀gbìn wọ́n ti yọwọ́ kílà ń kó wọn láwo ìjọba òṣìṣẹ́ tó tó àti tó yẹ láti rí dájú pé àwọn ilé ẹ̀kọ́ yìí wọ́n ró wọn lágbára kí nǹkan ó sì máa lọ bí a ṣe kọ̀wé ẹ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ sọ̀rọ̀ ilẹ̀kùn o ìwé ìròyìn Tribune orí ìròyìn kan ló rọ tòní mo ti rè kà belenja. bá a ṣe ń pàkan nìkan tún rú ọ̀rọ̀ dé gbìnrín ọ̀tẹ̀ èsì o. Hmm lágbọ́nrin abala ètò ẹ̀kọ́ ògúnyẹmí ti ṣe kìlọ̀kìlọ̀. ògúnyẹmí tèmi. rárá okay. tí bá mi rẹ ni ò ní kọjú ẹ̀ mọ́ náà. ah sókè. ẹni tí í ṣe èèkàn ọ̀kùgbò olùdarí pátápátá fún ẹgbẹ́ asuu ààrẹ wọn sọ̀rọ̀ kí ló sọ gangan nígbà tá ààrẹ wọn tẹnu bọ̀rọ̀ ó ní ee ee ee ẹ tún ń bá kan bọ̀ àtàǹbàkúbàkú àlà hmm. lórí ọ̀rọ̀ ti owó kan lẹ́yìn tẹ́ ẹ yọ tẹ́ ẹ jẹ́ àmọ́ báàbù bí nǹkan ṣe lọ gangan aṣèṣirò owó àgbà orílẹ̀-èdè yìí accountant general of the federation ìwọ nu ọlọ́run nu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin nu ọlọ́run nu ògúnyẹmí asuu sọ̀rọ̀ hmm. ó ní ọ̀rọ̀ ìyanṣẹ́lódì mi ẹ̀ jẹ́ ṣọ́ra ká má bàa tún di pé àtúnyanṣẹ́lódì lónìí àìyanṣẹ́lódì lọ́la abalo ètò ẹ̀kọ́ tó jẹ́ pé a ṣẹ̀ ń fi pop kan lọ́rùn mọ́ apá ni kó bàa lè dúró re. kàbíyèsí. kí tìró má tún yẹ lójú òkú. ọ̀dà lójú ìwé kẹta ìwé ìròyìn Nigerian Tribune ló rọ tòní ibẹ̀ làwọn ikọ̀ iswap ìbẹ́yìí mọ̀ wọ́n wọ́n ti pín àwọn gangan ńlá wọ́n wá di bí àwọn òṣìṣẹ́ ológun mẹ́ẹ̀ẹ́dógún bí wọ́n ṣe papòdà lójijì àti àwọn ikọ̀ ojúlá lákànfin sọ́rí vigilante bíi mẹ́rin ìpínlẹ̀ èbó ló ti ṣẹlẹ̀ tọ̀ ikọ̀ iswap ti pé àwọn ni àwọn làwọn gbẹ̀mí àwọn sójà mẹ́ẹ̀ẹ́dógún ní fọnáfọnṣu ó yẹ kárẹ̀ ìpínlẹ̀ èkìtì bíbi ẹlẹ́kùn ti ń sunkún ìlà ìláyọ̀ ń yọ̀ kọ́ba mi èdùmàrè kọ́ mọ̀jẹ̀ asunkún o lónìí ti ṣe ọjọ́ ajé àti lọ́jọ́ gbogbo ire kàbìtì ẹni kó máa wọ̀ sẹ́ẹ̀dẹ̀ ti wà ọ̀rọ̀ mọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ bẹ́ẹ̀ ló tún gbẹnu tán ẹbí òjò alálàáfíà tí gbogbo èèyàn ti ń pè fún pé ooru yìí mọ̀ pọ̀ ọlọ́run ọ̀wá sọ̀kẹ́ ẹ̀ kalẹ̀ àmọ́ ń gbà tí ọlọ́run ó tún dábìrà nípínlẹ̀ èkìtì wọ́n ní òjò tá à ń wí yìí ó dàpọ̀ mọ́ atẹ́gùn tó lé ní o àwọn èèyàn bíi ẹgbẹ̀rún kan ni wọ́n ti dà láìnílé lórí báyìí o nígbà tí òjò tí à ń wí yìí tó ṣe bẹ́ẹ̀ tó padà kọ sísọ àmọ́ lórí ọ̀rọ̀ oògùn covid nineteen ogun covid nineteen hey, hey, AstraZeneca hey, wọ́n pe ọ̀dà ìbáwọn kan náà ni wọ́n ti ń gbé káàkiri wípé oògùn ọ̀hún ń jẹ́ kí ẹ̀jẹ̀ àwọn èèyàn ó máa dì àmọ́ àwọn tí ọ̀rọ̀ kàn lẹ́ka ìgbógun ti àjàkálẹ̀ àrùn covid-19 ti pé ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀tún gbèdé o àwa ò rí ẹ̀rí àrídájú kankan o eléyìí tó ní í ṣe pẹ̀lú pé àwọn tó gba abẹ́rẹ́ yìí ẹ̀jẹ̀ wọn ń dì ìrọ́nà ẹ̀ ẹ má dáhùn èèyàn lóhùn ẹ dènà àjàkálẹ̀ àrùn covid-19 ojú ìwé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ nìròyìn yẹn ló sodo sí tẹ́ láǹfààní àti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ bá a bá padà dé látòjú ọjà. jẹ́ ń kí wọn lẹ́yìn ní gbólóhùn kan ọ̀rọ̀ rèé o mhm. nafdac ti sọ di mímọ̀ pé tọ̀ ayédèrú oògùn covid-19 èyún abẹ́rẹ́ àjẹsára ti astrazeneca tí wọ́n ń polongo rẹ̀ ayédèrú rẹ̀ ó mà ti ń ṣẹlẹ̀rú àfi ká fura ni kò wá tán bẹ́ẹ̀ o wọ́n tún ba àwọn oògùn kan tó jẹ́ pé iye owó rẹ̀ ń lọ bí bílíọ̀nù méjì owó náírà jẹ́ wọ́n ní àwọn oògùn wọ̀nyí ń tiẹ̀ ayédèrú ni a ti ṣe àyẹ̀wò fínífínífíní lórí rẹ̀ a sì fìdí òkúrò rọ̀ múlẹ̀ ṣé àgbàgbé ọ̀rọ̀ ọjọ́ sí mm. ọ̀rọ̀ tẹ́ ẹ rò pé ó ti kúrewé wọ́n ní kò èkúregbò gúdúgbẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá kan tó bẹ́ lulẹ̀ pè bí ó di nípínlẹ̀ Ọ̀ṣun tó ṣokùnfà bí àwọn agbébọn ṣe gba ẹ̀mí àwọn ìdílé mẹ́fà kan wọ́n ní ọmọ ọ̀kan lára àwọn tí ọ̀rọ̀ náà kàn ó ti sọ̀rọ̀ ó ní ní tilẹ̀ ń tọ́lọ́hún mm. àwọn ajínigbé ìbéèrè owó àmọ́ àmọ́ kí ni ẹ̀hún kan ṣẹlẹ̀ kó tó di pé irú ìgbésẹ̀ láàbù èyí tí wọ́n ṣe òun wọ́n ṣe é sí àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbẹ̀mí wọn. bẹ́ẹ̀ wẹ̀ hmm. lábala ti ọ̀rọ̀ amúlùdùn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kan rèé ó tún fìtàn ọ̀tún rèé mí ìbalẹ̀ Burna Boy ọmọ mi. <laughs> ọbọnu àwọn tó kù ní danudanu. Burna Boy ó hmm. ti gba àmì ẹ̀yẹ tó gàgàrà jùlọ lágbo ti amúlùdùn fún àsìkò tá a wà yìí tí wọ́n pè ní Grammy Award. Hmm. wọ́n ní Wizkid ọmọ mi náà ta train ní hmm, ilẹ̀ Ìbàdàn lọ́hùn ká tó transfer rẹ̀ sẹ́kọ̀ọ́ láyé ìgbà tá a náà ráàpù nù o Wizkid àti Beyonce àwọn náà ṣe bẹbẹ èyí tí mo ń ráàpù yìí náà tọ́. Ah, ayé ìgbà tó fi. <laughs> brown skin girl. ṣé o sí. ebo ni tó fi gbà wọ́ọ̀dù mi. ok. Mm. ọ̀rọ̀ ṣáà ló ń sá. ó dáa kí n fẹlẹ́ ìgbẹ́ǹdì kó tó di pé àdókè lọ́hùn-ún lọ́ọ̀rì polówó ọjà gẹ́gẹ́ bí ìṣe wa ti rọ́mọ alájẹniwátọ̀ àwọn tó jẹ́ òṣìṣẹ́ ológun ti sọ̀rọ̀ pé ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ àwọn o ìkọlù burúkú kan bá tún wáyé sílé ẹ̀kọ́ tó ń rí sí ọ̀rọ̀ ìkọ́ni nípa ìgbòkègbodò ọkọ̀ òfurufú ní ìpínlẹ̀ Kaduna àmọ́ ọpẹ́lọpẹ́ àwọn ọpẹ́lọpẹ́ ọlọ́run o tó ń tẹnu ẹ̀ náà ni wọ́n pé àwọn agbébọn wọ́n tún ṣekú pa àwọn kan ní ìpínlẹ̀ Kaduna kí ọlọ́run ọba kó ṣàánú fún wa àmọ́ ọmọ àgègè ó ti ṣe ìpàdé pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn wọ́n ní rúkèrúdò kan ọbẹ̀ sínú ẹgbẹ́ òṣèlú APC ní ah. ìpínlẹ̀ Delta àmọ́ wọ́n fẹ́ yanjú ẹ̀ síwájú ọ̀rọ̀ ètò ìdìbò ní ọdún 2023 èsókè ẹni ìròyìn yẹn sọ. ẹgbà bẹ́lẹ́njẹ́ eléyìí náà ká fi báláǹsì rẹ̀ jáde sójú ọjà àsárídòkúbo ti sọ̀rọ̀ mm. èmi ní olórí Biafra tuntun ó hmm. sì kéde àwọn òṣìṣẹ́ èmi barasa mi kọ́ àsádìdòkúbò ń ló pera rẹ̀ bẹ́ẹ̀ má jẹ́ kíra mẹ́bọ lámọ̀rin igbákejì mi tọ̀tún akọ̀wé àgbà eh. wọ́n ní àwọn àgbààgbà <laughs> lápá ẹ̀ka tilẹ̀ Ìgbò bí wọ́n ṣe hmm. fọ́ lẹ́rán rèé tí wọ́n ń wò ṣe ah, ẹja dojú ọjà ń bọ̀. you desire financial independence? Money for Do you know that electronic sports is a multi-billion dollar industry, raising millionaires like never before? Yeah. Yet most people have not taken advantage of these opportunities. They fail to see, seek, and grab these easy opportunities that can take them out of debt and give them financial freedom. If you desire financial independence, then plan to attend the Transformative Information Pact Seminar, tagged The Secrets of Financial Pursuit prosperity in 2021 and beyond. Powered by ESPN Global Corporation UK in conjunction with Ebolibro Investments Nigeria Limited and SHA's Concept Services Limited. Date Saturday 28 March at 9.30 a.m. Venue Basic Trust International Hall, Okelewo. Call now 0803 860 4477 0803 860 4477 to reserve your seat. Your monthly income cannot take you out of debt. This seminar can. Come learn how to be financially Anjali Free Hmm, for area eh? Then they call me Baba 22. If you look my JC number 22, my keke plate number encore 22, my house number, of course, I decack for number 22. Eh, walele. But you sabi waiting really make then they call me Baba 22? Na because I dey groove 22 times bonus on top every recharge. Yes o, oh. if you don't tell where you use your glow line reactivate now make you begin enjoy your own ogbonge 22 times recharge bonus on top every recharge o oh. e <laughs> dey pay to reactivate your glow line o. Oh mọ̀ pé báwo bá ti rí ohun tóun ní jẹ ohun tá a bá rí là á jẹ àmọ́ ní báyìí o ohun tẹ́ ẹ mọ̀ jẹ́ ti dé ẹ ò gbọ́dọ̀ jẹ ohun tẹ́ ẹ bá rí mọ́ iléeṣẹ́ aquifer water technical services ti dé o gbogbo ìṣòro borehole gbígbẹ́ dìrọ̀rùn aquifer water technical services wọn kì í ṣe lẹ́tàn wọ́n ń sọ tòótọ́ fún yín bí borehole bá ṣe gbẹ́ sórí ilẹ̀ yín bí kò bá sì ṣe gbẹ́ lọ́gán ni wọ́n wí kábàánì ṣe underground water survey gbígbẹ́ borehole àti installation lọ́nà ìgbàlódé àti maintenance tí kò fi ní daṣẹ́ sílẹ̀ láéláé gbogbo àwọn irinṣẹ́ wọn látòkè òkun ni wọ́n ti kó dé ìṣẹ́ta àbámọ̀ bíi ìdánlórí ilé iléeṣẹ́ aquifer water technical services ló mọ gbogbo tìfún tẹ̀dọ́ bọ́ọ̀hù gbígbẹ́ lásìkò yìí òtítọ́ àti ìwà ọmọlúwàbí sì ní àkọ́mọ́ná wọn. ẹ̀yin tẹ́ ti gbẹ́ bọ́ọ̀hù tẹ́lẹ̀ tó ń dà yín láàmú àtẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́ ẹ máa bọ̀ níléeṣẹ́ aquifer water technical services ní om sixty eight second floor omida shopping mall ládojúkọ ọjà omida ẹ pè zero eight zero three five two one nine two seven three tàbí zero eight one five five six eight seven eight seven eight aquifer water technical services wọ́n dángájá níbi ká gbẹ́ bọ́ọ̀hù ó spectacular spectacular revolution plus property tún kórè àjíǹde dé o revolution plus spectacular instant promo tó bá fẹ́ ra lẹ̀. fún ti ọdún àjíǹde tó ń kẹlẹ̀kùn bẹ́ẹ̀ bá ti san àsánlẹ̀ owó ilẹ̀ yín ní gbogbo ilẹ̀ revolution plus tó wà ní èkó ìbàdàn ṣíwáwá abẹ́òkúta àti ìlú àbújá láàrin ọjọ́ ajé ọjọ́ karùndínlógún oṣù kẹta sí ọjọ́ jímọ̀ ọgbọ̀njọ́ oṣù kẹrin ọdún tá a wà yìí àwọn ẹ̀bùn ọlọ́kan òjọ̀kan ti wà ńlẹ̀ fún yóò bẹ́ẹ̀ bá ti san àsánlẹ̀ owó tó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà fifty thousand naira sí mílíọ̀nù mẹ́ta náírà àwọn ẹ̀bùn bíi báàgì rẹsì òróró ewúrẹ́ àgbò àti màálù ààyè lẹ́gbà tán tán o ìyẹn nìkan kọ́ bẹ́ẹ̀ bá sanwó lẹ́tìyín láàrin ọjọ́ karùndínlógún oṣù kẹta sí ọgbọ̀njọ́ oṣù kẹta ẹ̀ tún gba tíkẹ́ẹ̀tì àti wòran love matters pẹ̀lú gbẹ̀ngà adéyínká ní easter sunday lọ́fẹ̀ẹ́ yẹ tún láǹfààní àti jẹ̀bú ilé ọ̀fẹ́ ẹ tún lè san owó lẹ́yìn fọ́sùn méjìléláàdọ́ta forty eight months ó pọ̀ jọ ẹ kàn sí wọn lórí www.revolutionplusproperty.com tàbí kí ẹ pé oh eight one one two eight three five for many oh eight one one two eight six five for many revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. Ah, adéjẹ ìmáṣí. àgbà ọ̀lẹ́ ni. tó eh, láfúlàtì eh, ẹ yá mi ní kinní tí yá mi yá mi. Mm kó o fi gbógbẹ. <laughs> ọ rí bàálù he ẹ bá ti lo kókó gbóná tí yẹn sì wá rí arúgbó aláta ìta ọ̀sì sí mm. eh, kò sí wàhálà mọ́ mm, mm, àṣírí ó bò ẹ ṣàjà mọ mọ nìjàrá báyìí gbogbo aláta aláfẹ wa náà ó ṣe dáadáa. kò sí wàhálà bó sì jẹ ta ètòrò náà lẹ́wà ẹ ah, lẹ́ sí ah, ah, bọ́jẹ́ tìjẹ̀bù náà ní kẹ̀. ẹ. já lọ ojú ewé kẹrìnléní ọgbọ̀n <laughs> ìwé ìròyìn ti the punch máa ti ṣíde ìròyìn Oh, ẹ má ṣe jẹ́ kí ẹ̀rù kankan kí ó bà yín hmm. ẹ gba ìròyìn tí mo fẹ́ kà gbọ́ ẹ sì gba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà gbọ́ pẹ̀lú nítorí pé gbogbo ohun tí a fẹ́ sọ inú ìwé ìròyìn ló wà hmm. ọ̀rọ̀ rèé o epo pẹntiróòlù lórílẹ̀-èdè wa nàìjíríà ẹ cross heart yín wọ́n ní owó òrànwó orí epo tí ìjọba orílẹ̀-èdè yìí ń san ó ṣeé ṣe kó jẹ́ pé ọgọ́rùn-ún bílíọ̀nù náírà ó lé díẹ̀ iná ló ti á san lópin oṣù tá a tẹsẹ̀ bọ̀ yìí tó ti fẹ́ẹ̀ tán yìí one hundred and two point nine six billion naira gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe lọ lẹ́sẹẹsẹ ẹ wá gbọ́ o àbálọ́bá bọ̀ wípé lóòótọ́ ilẹ̀ wa nàìjíríà ńlá ti ń pọn la ti ń pọn po ṣùgbọ́n bá a ṣe ń gbépo jáde kàn lọ̀ fọ́ kí wọ́n tó máa ṣe ètò gbogbo bí ó ṣe sanmọ́nà ká tó lè dà á sọ́kọ̀ máa ṣe àmúlò rẹ̀ nígbà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà yọ máa sọ̀rọ̀ láti agbọ́nrin àwọn ìgbìmọ̀ tó wà lákàtà ìdíyelé epo pẹntiróòlù èló ló ló wọlé èló ni ó gbé jáde èló ńlágun alágbàtà epo náà yóò gbé tí wọ́n máa tà á débi pé ọ̀kan òfin ní gbọ́n kan lọ́wọ́ ńgbà wọ́n ṣe àbálọbábọ̀ rẹ̀ pé fún oṣù kẹta ọdún tá wà ńbẹ̀ yìí o iye tí wọ́n lọ gbé sí pẹ̀lú ìsíwọ̀n wọn ó wà láàrin igba náírà ó lé náírà mẹ́wàá ó wá dé tíntínní two hundred and nine point six one per litre ìpè jálá epo kan o igba náírà àti náírà mẹ́wàá ó dín tíntínní o sí igba náírà ó lé náírà mẹ́tàlá ó dín tíntín two oh nine point six one per litre sí two hundred and twelve point six one per litre. wọ́n ní ìgbéwọ̀n tí wọ́n gbéwọ̀n ibi wọ́n tẹ̀ sínú gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sọ tẹ́lẹ̀ nígbà tí wọ́n kọ́ ń ṣe àṣírò tó ń ṣe àṣàrò lórí bí ọ̀rọ̀ epo bó ṣe ń wọlé tẹ́lẹ̀ iye tó ń bá wọlé tẹ́lẹ̀ ń ló jẹ́ igba náírà ó dín náírà mẹ́wàá àti tíntín one hundred and eighty nine point six one per litre iná ní landing cost ṣùgbọ́n àwọn tí wọ́n gbé e tà sí ìgboro kó tó di pé yóò tẹ ọwọ́ àwọn alágbàtà táwọn náà máa pín ká ngbà ó bá dẹ̀ dé àkàtà tiwọn náà àwọn náà fi jáńjálà owó agbépodé àsanwó òṣìṣẹ́ àsanwó àwògbá àsanwó àwo àwọn náà fi kún un gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé wọ́n ní tẹ́lẹ̀ iná ni àjọ tó ń rí sí ọ̀rọ̀ ti epo pẹntiróòlù lórílẹ̀‐èdè wa nàìjíríà ń wò pé ẹ̀yìn nnpc wọ́n buwọ́ lu owó tó ń lọ bíi náírà méjìdínláàádọ́jọ náírà fún jala kan one hundred and forty eight point six per litre àmọ́ pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ lásìkò tá a wà yìí o àti ipa ti san owó ìrànwọ́ orí epo ibi tí epo ń lọ ó ti di olúgọbọyì wọ́n ní kódà ìṣọwọ́lepo wa náà bó ṣe ń pọ̀ a sì gbọ́dọ̀ já aráàlú nítàn mọ́ àní choice o kò sọ́nà míì tá a dàgbà ju wípé ká máa rí epo yìí pèsè sáàrin ìlú káwọn èèyàn máa rí ìlú lọ ṣùgbọ́n gbà tí iléeṣẹ́ epo nnpc tí wá wo sàkún ọ̀rọ̀ wọn ni a ti ń fojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn ọ̀hún bọ̀ tẹ́lẹ̀ yí pé lóṣù tá a wà yìí owó òrànwó orí epo tá à ń san bílíọ̀nù ọgọ́rùn-ún ó lé ìgbọ̀njẹ̀ mẹ́ta ó dé bẹ́ńjá iná lásán one hundred and two point nine six billion naira ńlá san fún oṣù yìí wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ kò sí ẹ̀bi lọ́wọ́ ìjọba kò sí ẹ̀bi lọ́wọ́ àjọ tó ń ṣe ìdíyelé owó epo pẹntiróòlù bẹ́ẹ̀ sì rèé àlédèbí irú aráàlú náà tó ń sọ̀rọ̀ nítorí pé nǹkan sánmọ́ná kò sánmọ́ngá ara wo ò sì lè gbà á ṣùgbọ́n ibi tí nǹkan dé dúró lórílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ní iye tí a wá ń gbé lé orí owó òrànwó orí epo òun ló jẹ́ náírà mẹ́tàdínní ọgọ́ta ó lé díẹ̀ fifty seven point eight two per barrel iná ni owó tó ń gorí owó òrànwó orí epo gẹ́gẹ́ bí àgbékalẹ̀ rẹ̀ ṣe ṣe àkàwé nítorí ìdí èyí tá a bá mú fifty seven point eight two naira tá a gbé sí orí one hundred and forty eight point six per litre léyìí tó jẹ́ pé ó gbé wọ̀n wá ẹ rí i pé orílẹ̀-èdè yìí ìjọba náà ti gbìyànjú tiẹ̀ wọ́n ní bó owó iṣẹ́ opó ṣe ń lọ sókè ọ̀rọ̀ sọ́bsidì yìí ńlá fi ń ja okùn rẹ̀ wá sílẹ̀ díẹ̀díẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ ń bá ti gbẹnu tán jù báyìí lọ o àwọn tó wá jẹ́ onímọ̀ jìmí lápala ti ọ̀rọ̀ epo bẹntiróòlù àwọn náà ti sọ̀rọ̀ ẹni tí í ṣe olùdarí àgbà fún àjọ ti Lagos Chamber of Commerce and Industry ìyún àwọn àjọ tó ń rí sí ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti iléeṣẹ́ àwọn náà sọdúnmọ̀ wọn ni hey ọ̀rọ̀ ti owó rọ̀wọ́ orí epo yìí lóòótọ́ ó ti di dandan gbọ̀n ṣùgbọ́n a gbọ́dọ̀ tètè fi ìmọ̀ṣọ̀kan lórí ọ̀nà tá a dà á gbà bí owó epo ṣe ń lọ sókè tó ń lọ sókè ń gbogbo ògbà yìí kò sámọ́ná fún aráàlú ó sì ń ṣe àkóbá ńláńlá fún abala ètò ọrọ̀ ajé náà nígbàtí ọ̀gbẹ́ni muda yusuf tí wọ́n ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ wọn wọ́n ṣe àlàyé pé bí epo bá ti wọ́n dájú ṣáká gbogbo àwọn nǹkan tá à ń lò lórílẹ̀‐èdè wa nàìjíríà náà ni ó padà ràn táwọn náà sì gbọ́dọ̀ lọ sókè ṣùgbọ́n o àwọn àkàwé nǹkan tí wọ́n ń ṣe tí ara àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tí ò lè gbà òun náà ni pé bí wọ́n ṣe máa ń lọ ṣe àkàwé orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú bí epo ṣe wà ní àwọn ilẹ̀ ibòmíì bíi saudi arabia iraq iran libya wọ́n ní kí wọ́n má ṣerú rẹ̀ mọ́ nítorí pé iye tí àwọn òṣìṣẹ́ wọn ń gbà gẹ́gẹ́ bí owó oṣù kọ́ ni orílẹ̀-èdè wa nàìjíríà ń gbà ní owó oṣù bí nǹkan ṣe sanmọ́nà fáwọn òṣìṣẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni nǹkan ṣe sanmọ́nà fún àwọn òṣìṣẹ́ ti orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n gbọ́dọ̀ gbé wò síra wọn dáadáa nítorí pé owó oṣù tí wọ́n ń gbà lọ́hùn tá a bá ní ká gbé yẹ̀wò sí tiwa ó times five ti orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ìyún òsì jẹ́ kó nira bí owó epo bá lọ sókè tí owó oṣù òṣìṣẹ́ wọn tó pọ̀ wọ́n ń rí owó rà á nǹkan sì ń lọ dáadáa láàrin ìgboro òlu onímọ̀ ìjìmí kan náà lábala ti ọ̀rọ̀ afẹ́fẹ́ ti gáàsì àti epo bàlá sàká òun náà ṣe àlàyé ó ní hà ṣe rí iye tí epo ń balẹ̀ padà sí orílẹ̀-èdè wa nàìjíríà ìgbà tẹ́ ẹ bá gbé lọ tẹ́ lọ fọ́ tẹ́ ẹ gbé padà dé sí orílẹ̀-èdè yìí iye tó ń balẹ̀ yìí ibẹ̀ gangan ní kẹ́ tètè lọ ṣiṣẹ́ tọ̀ tí landing cost bá ti gara kò sígbà tí iye tí wọ́n máa gbé epo jáde náà ò ní gara kò sígbà tí ò ní máa kó bá ọ̀rọ̀ owó òrànwó orí epo èyí tá à ń san ní gbogbo ìgbà ìjọba ọ̀dọ̀ yín náà lápadà tún dá ọ̀rọ̀ òun padà sí pé ẹ pawódà kẹta wo ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lẹ́fẹ́ ẹ̀ di ojú owó kẹrìnléní ọgbọ̀n ìwé ìròyìn ti the punch tíntín ni mo mú bẹ̀. belenja belenja ni. alright ojú ìwé kẹfà ìwé ìròyìn tribune ni kẹ́hìndé ìròyìn eléyìí tó gbé kalẹ̀ tán wà ọ̀rọ̀ ẹnìkan máa jẹ́rọ ìwé ìròyìn tribune náà ọkọ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ló rọ tòní wọ́n pé àwọn alágbàtà epo bẹtiró náà ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tọ́rọ̀ kàn wípé àwọn ẹbù gbọǹpo bíi mọ́kànléní ogún ti ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà ẹ hmm. kí nǹkan ó lè rọrùn kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n sì lè mọ jójà gíníyòdò lórí ọ̀rọ̀ epo bẹtiró ẹ̀bẹ̀ mọ̀ wípé kárí ayé iná lọ̀rọ̀ epo tó jí aṣọ oníṣúgà àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn alágbàtà epo bẹtiró ipman ẹni wọ́n ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé tọ̀ bẹ́ẹ̀ ṣe káwọ́ gbéra yìí lórí ọ̀rọ̀ àwọn ẹbú gbọ́npo mẹ́kànléní ogún ti ń bẹ nílẹ̀ nàìjíríà ah! àkóbá tí ò kéré ní ó ṣe fún ẹ̀ka ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ó ní ẹ wò ó bẹ́ẹ̀ bá ti lè yanjú gbogbo àwọn kùdìẹ̀kudiẹ kọ́lu ti ń bẹ lẹ́bùn gbọ́npo gbogbo tó wà nílẹ̀ nàìjíríà àjẹ́ pé ká mọ̀ jójà kíní yòdò lókù ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ alágbètè epo bẹtiró ipman nílẹ̀ nàìjíríà elder ikadike chinedu iná ló fọn ìpè yìí síta nígbà tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ nílùú àbújá gẹ́gẹ́ bó ṣe fi ìdí ẹ̀ múlẹ̀ orílẹ̀-èdè nàìjíríà iná ló yẹ kó gbé bọ́dì tán yányàn lọ sí ẹ̀ka àtúnṣe àwọn ẹbù gbọ́npo tí ń bẹ nílẹ̀ nàìjíríà kí ìjọba kó sì jí kọ́mọ́ lórí ọ̀rọ̀ epo bẹtiró wọn ní gbogbo àwọn èròjà tá a nílò ìní ń bẹ́ńlẹ̀ àmọ́ wọn ṣiṣẹ́ ni ńlọ́fàá tí gbogbo nǹkan tó fi dàbí ẹni pọ́ fẹ́ mọ́ pinyìnkì lẹ́ka epo bẹtiró hmm. tíntìní ìní wọn kà fún yín nínú ìròyìn ẹjẹ́ àtúnlọ wọn pé bọ́bá di ọ̀sẹ̀ tá a wà yìí náà ni o ààrẹ muhammadu buhari àti àwọn tó jẹ́ alákòóso tó fi mú àwọn gómìnà gómìnà tí ń bẹ ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn lẹ nàìjíríà wọn mọ̀ ṣe ìpàdé kan tó dá lórí ọ̀rọ̀ wakùsà nílẹ̀ ìbàdàn ilé ẹ̀kọ́ fásitì níbi tí sẹ́mọ́ǹtì ti gbé dunlẹ̀ nílẹ̀ ìbàdàn iná ni wọ́n pe ìpàdé ọ̀hún tọ́jú ọlọ́dọọdún èni ó ti wáyé o tíyùn tó sì jẹ́ ìmí tí ó wáyé lọ́sẹ̀ tá a wáyé àmọ́ lórí ọ̀rọ̀ oúnjẹ wọn ní bí ebi bá kúrò nínú iṣẹ́ ìṣẹ́bùṣe èmi ta kọ́ṣọ́ o bọ́ sí ojú ìwé kẹjọ ìwé ìròyìn tribune lóòrọ̀ tònítọ̀ wọ́n kọ ìròyìn síbẹ̀ ilẹ̀kùn rẹ́rẹ́rẹ́ ọ̀rọ̀ oúnjẹ yìí ni o ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ èkìtì èkó àti àwọn ìpínlẹ̀ míì ti ń bẹ ní gúúsù ìwọ̀ oòrùn wọ́n pé àwọn ti gbà á lérò láti máa bọ́ àwọn èèyàn wọn ní àbọ́yò tí ò sì ní sí ọ̀rọ̀ pé à ń narùn re àwọn ẹkùn míì kó tó di pàmò jẹun àjẹyídìpọ̀ ìròyìn yẹn náà ní pé àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n ti pé ìjọba ò ṣe ń tọ́tọ̀ wọ́n ti yọwọ́ kílà ń kó àwọn tó lè mú kí ètò ọrọ̀ oúnjẹ ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn kó gbégbọ̀n wọ́n ti yọwọ́ kílà ń kó wọn láwo ìdí abáre ìjọba ìpínlẹ̀ ondo àti ìpínlẹ̀ èkìtì wọ́n ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ oúnjẹ ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn àwa ò mọ̀sùn bẹ́ẹ̀ láàwọ̀ kí gbogbo èèyàn kó lè jẹ oúnjẹ àjẹyó àti àjẹṣẹ́kù kódà bí wọ́n bá láǹfààní sí àjẹyíra kí wọ́n máa jẹ lọ yàtọ̀ sí pé apá àríwá orílẹ̀-èdè nàìjíríà iná ni wọ́n ti ń gbé oúnjẹ wá sí ẹkùn gúúsù wọn ni kò yẹ kó bẹ́ẹ̀ nígbà tó ń tọ́ka sí àwọn èròǹgbà tó ti wà nílẹ̀ láti rí dájú pé àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọn dá dúró lórí ẹsẹ̀ wọn láì garùn sí ìpínlẹ̀ míì lórí ọ̀rọ̀ kíkó oúnjẹ wá wọn ní bí ọ̀fọ́n àbáwá padà tọ̀ sí gbẹ̀gìrì nígbà tí oúnjẹ bá ti pọ̀ lọ́pọ̀ yanturu tán yóò jẹ́ pé kí oníkálukú kókó ẹ̀kọ́ ẹ̀ dání o ó ṣe àlàyé bí ọ̀rọ̀ bí wọ́n ṣe fi ní kí wọ́n má kó oúnjẹ wá sí ẹkùn gúúsù ìwọ̀ oòrùn nígbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ níjò níhìn wọn ni ìgbájú gidi ni fún ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tó jẹ́ pé níta mọ̀ wọ́n mọ̀ tẹ́lẹ̀ iná ni oúnjẹ ètò ọ̀gbìn yìí ni wọ́n ní àwọn tó jẹ́ aṣojú ìjọba káàkiri àwọn ìpínlẹ̀ ẹni wọ́n ti wá fọwọ́sọ̀yà wípé ẹ wò wá o ẹran làwa ń fọwọ́sọ kì í ṣe egun ẹkùn gúúsù ìwọ̀ oòrùn lẹ Nàìjíríà ebi ò lè pa wá kankan ẹ mọ́ mi kàn ẹ̀yin èèyàn wa ilẹ̀ ń bẹ àwọn tó sì lè ṣètò ọ̀gbìn wà ẹnìkan kò lè dẹ́rù kinní kan bá arúgbó wọ́n ní ní ìpínlẹ̀ Ondo ìjọba ìpínlẹ̀ Bẹ̀tìní kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o wọ́n ní a ti ń pa ilẹ̀ lọ bàbí bẹ́ẹ̀ làwọn ẹ̀rọ eléyìí tá a fi pako àti àwọn èròjà míì tó ní í ṣe pẹ̀lú ètò ọ̀gbìn àti pípèsè oúnjẹ ti wà ńlẹ̀ ní bàbí tí ò sì sí nǹkan kan tó lè dá wa dúró ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Rotimi Akeredolu lórí ọ̀rọ̀ ètò ọ̀gbìn ọ̀gbẹ́ni Akin Olóòtú ẹ̀ náà ló tú ọ̀rọ̀ ọ̀hún sí ìgboro ayé nínú ìwé ìròyìn Tribune lọ́rọ̀ tò níbẹ̀ ní ìpínlẹ̀ èkìtì náà sọ̀rọ̀ pé kí ni oúnjẹ ilẹ̀ wa sọ di bàbàrà àwa ní èròjà oúnjẹ tó lè bọ́ gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ wa láì garùn kankan sí ìpínlẹ̀ míì kámọ́ tí ìwà sọ ti apá àríwá orílẹ̀-èdè nàìjíríà àti kó àwọn bùdó ètò ọ̀gbìn lọ́pọ̀ yanturu ẹ̀mọ́mì kan àmọ́ nípínlẹ̀ ọ̀ṣun wọ́n pe ìlànà ṣíṣe àtìlẹ́yìn fún oúnjẹ lọ́pọ̀ yanturu àti ṣe àwọn èèyàn tí ò sì dín ní ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ènìwọ̀n mọ̀ jàǹfààní oúnjẹ ọ̀hún tó ọ̀fẹ́ o àwa ti bẹ̀rẹ̀ ń tia ìpínlẹ̀ Ọ̀ṣun lọ̀rọ̀ ọ̀hún ti bọ́ta látẹnu ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún gómìnà Ismail Omipidan bẹ́ẹ̀ náà lọ́mọ́sorí ní ìpínlẹ̀ Èkó ń gbà wọ́n ní à àwa náà ti pèsè àwọn èròjà eléyìí tó lè mú kí ètò ọ̀gbìn kó fẹsẹ̀ rinlẹ̀ àti pé bá a bá jẹta ayútán ní ìpínlẹ̀ Èkó á tún máa gbé lọ sí òkè òkun ẹni tó jẹ́ alábòjútó fọ́rọ̀ ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ Èkó arábìnrin Abísọ́lá Olúṣànyà iná ló gbá àwọn akọ̀ròyìn ní nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lóòrọ̀ láàárọ̀ tòní àmọ́ àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ètò ọ̀gbìn ti wá sọ̀rọ̀ o wípé ẹ wò ó ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà gbogbo ń tọ́yẹ ńlá ní láti pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu àmọ́ àwọn tí ọ̀rọ̀ kàn fìlà amáwòbẹ̀ ìní wọn dé ẹ wojú ìwé kẹjọ ìwé ìròyìn nigerian tribune ẹ fẹ́ gba balance ẹ̀ ọ̀pọ̀ ń bẹ̀ lónìí rẹ̀ rẹ̀ mú. bá a ṣe ń kọjá lọ sójú ọjà ẹ gba àwọn kókó wọ̀nyí kẹ́ ẹ mọ́ ọmọ mi lè náà o ilé aṣòfin ní ìpínlẹ̀ ogun, àwọn òṣìṣẹ́ aláyàlò ìyún casual workers bíi mẹ́tàléníàádọ́ta ni wọ́n sọ ọdún mọ̀ fún yín pé ẹ jẹ́ wọ́n máa lọlé ìyún ení ẹ̀ẹ̀kejì EFCC wọ́n ti lọ gbé aṣòfin ìpínlẹ̀ Ondo kan akọ̀wé ilé àtàwọn míì ńgbà wọn ò débẹ̀ ọ̀gbẹ́ni Bọ̀dé Aládéyẹ̀lú wọ́n ti gbé e kádúgbé ọ̀gbẹ́ni fẹ̀lẹ̀múgùdù báńkọ́lé wọ́n ti gbé e àti àwọn òṣìṣẹ́ ọba méjì míì wọ́n ní wọ́n ti lọ àwọn owó kan mì ní bíi ti kàlùkàlù béèyàn bá sì ti jẹ pọ̀nmọ́ sùn tó wáá dòru tí màálùú ń le kó ya kọ́ sùúrù aláwọ̀ tó fẹ́ gbàwọ̀ ẹja dójú ọjà lọ́hùn-ún à ń padà bọ̀ kò lè mọ̀ afọ́jú ni. gbogbo olùgbé ìlú Abẹ́òkúta o ìlú Ifọ̀ Ṣàgámù àti gbogbo agbègbè rẹ̀ ẹ oríire o. ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ World Health Organization fún right to sign. èyí ló mú àjọ Benjamin Franklin Foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira péré owó káàdì lásìkò ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ọlọ́dún ọdún ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá ó yá ẹ máa bọ̀ ní. iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá abẹ́òkúta àti tmt hospital pẹ̀tà hospital ìyànà kókà ifọ̀ tó fi mọ́ skylark hospital Agura. Sabo ṣàgámù ẹgbẹ́ zero seven zero six one nine one three three seven five zero seven zero six one nine one three three seven five olùkéde Benjamin Franklin i foundation. southwest job twenty five behind tipas garage gbọ̀kànní oníkólóbó ìbàrà abẹ́òkúta. present a three day deliverance program for singles with the team. i must marry this year. Are you single and searching? You must marry this year. Are you experiencing disappointment? You must marry this year. Are you suffering from spirit husband or wife? Come to this three day deliverance program for singles. Date Friday 19th March 2021 at 5 p.m. in the evening and Saturday and Sunday 28th to 21st of March at 7 a.m. daily at our church auditorium. Most of Fire and Miracles Ministry. Southwest 25 region, behind Tipas Garage, Bokoni, Ibara, Abeokuta. We are United men of God will be ministering. Pastor Shehu Atonda, Regional Overseer, Southwest 25 region, Ibara, Abeokuta. Dr. DK Olukaya, General Overseer, MFM Worldwide. Come for salvation, healing, deliverance, and breakthrough. Jesus, Jesus is Lord. My people, when better land and where una no inside e dey pepper me for body o oh. gateway mortgage bank magnet with ogun state housing corporation say make una turn landlord for dem shikini house plan everybody must get house for ogun state whether you be civil servant o oh, public worker or businessman or woman na time be dis o oh, to get your own house the house don dey abeokuta ijebu-ode iperu ifo ota sagamu and ilaro two three four or five bedroom duplex or flat the price na im bin starting from four point five million wey you fit come long for many years waka go gateway mortgage bank now o wey dey near you for abeokuta ọta mowe or sagamu or tanana dem or top zero eight zero three four three nine five five seven or zero eight zero three eight one seven five three three six as ogun state say make we build our future together together. Now to own your house is start to. kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùnmọ́lẹ́kùn ẹ̀yìn dídùn làkúrègbé wọ́n ti lọ́ọ́ wá bí wọ́n sí tára o lè pé bàmù rẹ̀ àtọ́ra dáadáa. kókó kó lara o t'a le. gbéra ńlẹ̀ kó dìde. tára o lè pè ń ban. àtọ́ra wọ̀ àtọ́ra pẹ̀sẹ̀ àtọ́ra dáadáa. kegun tó kegun náà. tára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè ń ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára o lè pè ń bọ̀. káì ara rẹ̀ ó lè padà yakinlala. action action ó jẹ́ àwọ̀ká àròmọ̀lẹ́gun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára o lè pè ń program lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pè ń bá tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pè ń bá a. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pè ń bá ó kì í síbẹ̀. kára ó lè pè ń bá a rí àtúrà dáadáa káàbọ̀ padà látọjú ọjà ajá yín láwọn kókó kòkòkò kan lẹ́ẹ̀kan mm. ẹ wá já fi èèní orí rẹ̀ káfílé ẹjá bẹ̀rẹ̀ láti ilé aṣòfin ìpínlẹ̀ Ògùn lórí àwọn òṣìṣẹ́ aláyàlò léyìí tí wọ́n ti ń lò tẹ́lẹ̀ wọ́n ní lára wọn lágbérí bí àwọn òṣìṣẹ́ bíi dírẹ́bà àwọn tó ń tún ọ́fíìsì ṣe kágbá kánú àwọn tó ń bá wọn fọtọ̀ tún fọtò sùn láti mú kí gbogbo nǹkan ṣáda wọ́n ní àwọn wọ̀nyí àwọn míì jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀gá ọ́fíìsì ìpè bá ń múgbá bá ń máwo wọ́n ní lára wọn sì rèé o à ń rí àwọn míì tó jẹ́ pé páálí gidi ń bẹ lọ́wọ́ wọn bíi fásitì ond àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á ní kò tán síbẹ̀ o bí wọ́n ṣe sọdúnmọ́ ẹ̀ pé kí àwọn mẹ́tàléníàádọ́ta wọn máa lọ ó ṣeé ṣe àtúntò ọ̀tún kan yóò wáyé nítorí pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n lè jẹ àǹfààní ọ̀tún míì èyí tó jẹ́ pé ó yẹ kí wọ́n ti jẹ tẹ́lẹ̀ tí wọn ò sì lẹ́tọ̀ọ́ sí tọ̀ ọlọ́run bá wọn ṣe bí nàìjíríà ṣe ṣe gbà ní níbẹ̀ ló gbé odidi graduate tó máa ní ẹjọ́ kásájẹ́ kó o máa ṣiṣẹ́ dírẹ́bà hmm. èló nísìnyí gbà nígbà tí odidi graduate tiẹ̀ wà lórí òpópónà tí ń windscreen windscreen hmm. twelve thousand five hundred fifteen thousand lóṣù nàìjíríà hmm. ọlọ́run kó la ilẹ̀ yìí kọjá fún rere tó ẹ̀yin aṣòfin ti ìpínlẹ̀ Ògùn ọlọ́run fún yín ṣe ẹ̀dákundábọ̀ o àwọn èyí tó nípa lé dáadáa wọn ẹ bá wá àwọn pò tó sọ̀ǹtọ̀ ẹ bá jù ú sí o àwọn èyí tí ó sì jẹ́ pé kò tí ì fi bẹ́ẹ̀ sí pálí ẹ bá wá kan ṣèkan fáwọn náà ibẹ̀ báwọn náà ṣe ń kúrò nílé láàárọ̀ tí wọ́n ń dágbére tí wọ́n wọlé lọ́sàn-án nírọ̀lẹ́ ah, eh, wọ́n sàmọ̀ pé ó tó nǹkan wọ́n máa lọ fi ìrònú ṣera wọn léṣe ẹ sì bá a ṣe kò yé yín kí owó yẹn kó mm. dọ́gbọ́n lọ sókè. a ti rí o ayédèrú oògùn wọ́n ti ń kó ayédèrú oògùn kofi wọlé wa nàìjíríà èsì o astrazeneca àfi ká ṣọ́ra ni ìkìlọ̀ pàtàkì rèé fún elétí tó mọ̀rọ̀ gbọ́ àjọ nafdac sọ̀rọ̀ ìyọ̀n national agency for food and drugs administration and control wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ sinmi sunday wọ́n ní ẹ ṣọ́ra fún ayédèrú oògùn kofi wọ́n ní covid nineteen fake vaccine ó ti ń lọ káàkiri láwọn orílẹ̀-èdè ṣùgbọ́n o ọ̀nà àbáyọ rèé ṣe rí àwọn ibùdó tí àwọn aláṣẹ ìjọba buwọ́lù nìkan ní kẹ́ ẹ máa lọ ẹ yàgò fún àwọn ibi tí kìí ṣe pé àwọn aláṣẹ ìjọba ń ló ní ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ má bàa lọ fi oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá ànírẹ́bọ̀ ẹ̀yìn bú o níbi tá a gbé ń sáré tá a ń sáré kìràkìtà kìràkìtà kéèyàn má bọ́ sọ́wọ́ kẹ̀kẹ́ fẹ́spà kó má wàá tún lọ tira rẹ̀ sẹ́nu tirẹ́là hmm. ẹ̀jẹ̀ aṣọra olùdarí àgbà fún àjọ nafdac ọ̀jọ̀gbọ́n mojísọ́lá adéyẹyẹ màmá ló sọ̀rọ̀ tó sì ṣe kìlọ̀kìlọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta láti ọwọ́ olùbádámọ̀ lórí ọ̀rọ̀ ètò ìròyìn wọn Ṣayọ̀ Ṣayọ̀ Akíntọ́lá ibẹ̀ ni wọ́n ti ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé àwọn náà wà ní sùn àwọn náà ò ní wọn rún o bẹ́ẹ̀ wẹ̀ sì rèé àwọn ṣẹ̀ṣẹ̀ bá àwọn oògùn kan náà jẹ́ ní o oògùn tó jẹ́ pé ó ń lọ bíi bílíọ̀nù méjì owó náírà tó sì jẹ́ pé oògùn tí ọjọ́ ti lọ lórí rẹ̀ ni táwọn kan fẹ́ẹ́ dà sí ìgboro ayé náà tó jẹ́ pé wọn ò bá ti fi àáké ẹ̀yìn tàbí jígà ẹ̀yìn kódà búdòsẹ̀ ẹ̀yìn ni wọn bá ti fi bù dóòsì orílẹ̀-èdè wa nàìjíríà ṣùgbọ́n orí ló kó wa yọ tó gbà wá lọ́wọ́ nábòtì wọ́n ní tọ̀ ọ̀rọ̀ rèé o kájọ máa fi ojú sọ́nà ńbo ló ti ń lọ ńbo ló ti ń ṣẹlẹ̀ ibi tíjọba bá ti buwọ́lù ní ẹgbẹ́ lọ gba abẹ́rẹ́ àjẹsára ti coronavirus. ẹ má gbà á ní ìdákọ́ńkọ́. tọ́ alright ẹ jẹ́ ń sáré jó eléyìí mọ́ o àwọn tó jẹ́ ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà ti sọ̀rọ̀ tí wọ́n sì fi gbèdéke ọjọ́ méje síta fún àwọn ilé epo bẹtiróòlẹ̀ nàìjíríà nnpc bíi mẹ́tàdínlógún wípé ẹ yọjú sí wa o láàrin ọjọ́ méje bíbẹ́ẹ̀ kọ́ gbogbo ohun tẹ́ ẹ sì tí ilé fi jóná làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n bá wa gbọ́ wọ́n ní ọ̀rọ̀ owó kan ọ̀fẹ́ ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn ẹ̀ka kan nnpc àtàwọn aṣojúṣòfin ilẹ̀ nàìjíríà àwọn aṣojúṣòfin ti wá nítọ̀ ẹ̀yìn tí ọ̀rọ̀ yìí kàn ẹ wá ṣàlàyé o ọ̀rọ̀ owó yìí náà ni lórílẹ̀-èdè nàìjíríà èmi tíntínní ìrìnmọ̀rẹ́kà fún yín ìlàjọ sẹ́ráàpù bá tún wọ ààrẹ muhammadu buhari lọ síwájú ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ kan eléyìí tó ní í ṣe pẹ̀lú pé wọ́n tún fẹ́ ya owó eight hundred and ninety-five billion naira ènìyàn pé wọ́n mọ̀ tún fẹ́ yà àjọ sẹ́ráàpù ni àá kí là ń fa àwọn owó yìí gan ṣe àpò àsùnwọ̀n orílẹ̀-èdè nàìjíríà mọ̀ ti wọ́dọ́ mọ̀ ti àjọ sẹ́ráàpù ńlọsọ ojú ìwé kẹrin ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ló fi kalẹ̀ sí ẹgbẹ́ balance yìí ń bẹ̀. ọ̀sẹ̀ tó lọ náà ní ilé asòfin àgbà Nàìjíríà sọ látẹnu Fẹ́mi Gbàjàbíàmílà wípé ilé asòfin broke hmm, kò sówó kò sówó ọ̀dà awolókun ìlọ́kọ̀sí trouble ọ̀dà. Hey ó yí biribiri ó yí kàn wá nípínlẹ̀ Ògùn àti agbègbè rẹ̀ iléeṣẹ́ wúrà fàdákà tí ó jẹ́ center for skill acquisition and entrepreneurship ni wọ́n ní kí gbogbo ará ìlú Abẹ́òkúta Yewa Ìjẹ̀bú Ọ̀tà àti agbègbè rẹ̀ kí wọ́n wá kópa nínú ètò 3D floor and wall design tí iléeṣẹ́ yìí gbé kalẹ̀ 3D floor and wall design yìí jẹ́ ọ̀nà tún ara tí a fi ń ṣe ilẹ̀ àti ògiri lẹ́ṣọ̀ọ́ ayúwe tayla civil servant retirees oníṣẹ́ ọwọ́ ọmọléèwé àsìkò dé fún ọ láti wá fi iṣẹ́ ọwọ́ kùnwé àti láti wá di ọ̀gá ara rẹ̀ kò pẹ̀lú pé mo kàwé àbí mi ò kàwé gbogbo akópa nínú ma wá pẹ̀lú one thousand naira péré owó sanwó fún oníkálukú ló sì máa ṣe ti ara wọn tó máa gbé lọ sílé ìyẹn nìdánilójú pé ohun tó wá kọ́ wọ́n ti mọ̀ gbogbo irinṣẹ́ tó máa fi kọ́ṣẹ́ yẹn ni a máa kó fún wọn ní owó péréte ìwé ẹ̀rí tó jọjú la sì máa fún gbogbo akópa at the end of the training three d floor and wall epoxy design bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìforúkọsílẹ̀ àti fọ́ọ̀mù gbígbà ti ń lọ ní wúrà fàdákà global concept tí ó wà ní ìsàlẹ̀ gbẹ̀yìn opposite evento palace nílùú abẹ́òkúta ẹ̀lú ẹ̀ ló wá ń kọ́ zero eight zero thirty seven eleven eighty nine six three zero eight zero thirty seven eleven eighty nine six three. ire o. ṣé orí àgbo ló gbé délé àárọ̀ o orí àlùkò ló gbé délé oṣù akọni ọmọ tí kì í sọ́mọ àlè kò tí ì dórí àwọn àpèrè bàbá rẹ̀ títí ṣiṣẹ́ takuntakun ó wá dórí oyè tẹ iṣẹ́ ò dúró kí ìrìn àjò yẹn tún wá lè gbéra tó lákọ̀tún ní gbogbo èèyàn ó ṣe kórajọpọ̀ fún ìwòye ti bàbá wa àìjì táíwò àlè balógun bálẹ̀ ìlú kùsùmọ́dí gbogbo ládéládé lóyè lóyè jàǹkànjàǹkàn ló máa péjú pẹ́sẹ́ níbi tí ìwúyè balẹ̀ kùsùmọ́dí bákan náà ni ọjọ́ yẹn ni kùsùmọ́dí dé ceremony ayẹyẹ oníkọ̀ méje eléyìí máa láòdù yàtọ̀ ọjọ́ wednesday seventeen ni gbogbo ètò máa bẹ̀rẹ̀ this saturday march twenty twenty twenty traditional and cultural dance máa wáyé o. ewì egúngún oríkì ìgúnnukọ ẹ̀yọ̀ ẹ̀gbá cultural dance nínú gbọ̀ngàn kúsúmọ́dé town hall off mile eight ọba road abẹ́kúta ogun state zero eight zero three two four zero one three zero five ichief taiwo alibalugu lówóyè ọ̀fẹ́gbàlá balẹ̀ ìlú kúsúmọ́dé ló pe gbogbo ènìyàn síbi ìwúyẹ̀ ti balẹ̀ ìlú kúsúmọ́dé ẹjẹ́ jọ ṣẹlẹ̀ gbogbo alamọ̀ lọ́jọ́ ayọ̀ àmì ooo. Hello, good afternoon. How may I help you, please? Yes, I would like to buy data to watch plenty, plenty videos. You know now, music, sports, in short, everything on YouTube. What is your budget, sir? As low as possible. Well, how does 50 naira for an hour sound? 50 naira for one hour? Ha! Talk true! Yes, with Glow YouTube plan, you can stream all your favorite YouTube videos for as low as 50 naira. Hey, what do I do? Simply dial star 777 hash to get started. Get the super affordable YouTube time-based plans from Glow and start feasting on your favorite YouTube videos for as low as 50 naira for 1 hour during the day and 50 naira for 5 hours at night. Dial star 777 hash, select data, select social bundle and select YouTube to choose the Glow YouTube plan that's just right for you. Glow Unlimited. ǹjẹ́ ò ń pòǹgbẹ fún òmìnira nípa ètò ìnáwó. ǹjẹ́ o mọ̀ pé eré ìdárayá lórí ẹ̀rọ kún fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó tí ń sọ ní di ọlọ́rọ̀ irú èyí tí kò tẹ́lẹ̀ rí. síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò lo onírúurú àǹfààní inú rẹ̀. wọ́n kùnà láti rí i ṣe ìwádìí àti láti ṣe àmúlò àǹfààní wọ̀nyí tí ó lè mú wọn kúrò nínú gbèsè. sọ́wọ́n di òmìnira nípa ìnáwó tí ìwọ náà bá ń pòǹgbẹ òmìnira nípa ìnáwó. tètè ṣètò láti wá síbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó kún fọ́fọ́ fún ìmọ̀ tí ń yí ayé ẹni padà. tí a pè ní àṣírí sí ọ̀nà àṣeyọrí ètò ìnáwó ní twenty twenty one àti síwájú sí sí láti ọwọ́ ESPN Global Corporation UK àti Ebolibra Investment Nigeria Limited pẹ̀lú àjọṣepọ̀ HS Concept Services Limited. ní ọjọ́ àbámẹ́ta ogúnjọ́ oṣù kẹta ní déédéé aago mẹ́sàn-án àbò òwúrọ̀ nígbàgbọ́n Basic Trust òkè ìléwọ́ Abẹ́òkúta. pèsè nọ́mbà yìí láti mú àyè ìjókòó tirẹ̀ kalẹ̀ zero eight zero three eight six zero four four seven seven. zero eight zero three eight six zero four four seven seven. owó oṣù kò lè yọ nínú gbèsè àmọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí lè ṣe é ẹ wá kọ́ láti gba òmìnira nípa ètò ìnáwó. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kulẹ̀ fàlàfàlà. ẹ káàbọ̀ padà látọjú ọjà tó ẹ jẹ́ àárẹ̀ àwọn eléyìí ní pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ fún yín o àdásù á sì dé abala ti èrò ètò àgbẹ̀ àwọn àgbẹ̀ láti ẹkùn agbègbè ayétẹ̀ wọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sì sọ rèé o. So nígbà tí ọ̀kan lára wọn máa sọ̀rọ̀ wọn ní lẹ́yìn rúkèrúdò rògbòdìyàn tó ṣẹlẹ̀ bẹ́lulẹ̀ bí ó di ẹ̀yìn lẹ́kùn agbègbè ayétẹ̀ ń jọ́ sí àwọn àgbẹ̀ kan wà tó jẹ́ pé wọ́n palẹ̀ wọn mọ́ ní rabájógán léyìí tó jẹ́ pé àwọn mọ̀lẹ́bí wákìlì ni wọ́n sọ ọdún mọ́ pé àtàwọn fúlàní míì wọ́n ba oko wọn jẹ́ lẹ́yìn ìgbà wọ́n ba oko wọn jẹ́ wọ́n wá kó àwọn àgbẹ̀ yẹn wọ́n lọ kó wọn tì sí àtìmọ́lé ó ní lára àwọn àgbẹ̀ ọ̀hún sì rèé ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta owó náírà ni wọ́n tún lọ fi gba béèlì wọn lágọ̀ọ́ ọlọ́pàá wọ́n ní lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá sáré oko àwọn jẹ́ ẹ kó àwọn jù sí àtìmọ́lé ẹ tún ní káwọn máa san ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta àwọn sì san kó tó di pa àwọn bọ́ kúrò ńbẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run o ẹni wà nù ìsàlẹ̀ wọ́n wá ń sọ ọdún mọ̀ pé ẹ̀gẹ́ táwọn máa ń tà tẹ́lẹ̀ ní two hundred and seventy thousand naira ìyún ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún ó dín ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n wọ́n ní lọ́wọ́ tá a wà yìí ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún gedegbe ni wọ́n ń ta láti two hundred and seventy thousand naira tí wọ́n ń ta kíní ìkí ẹ̀gẹ́ ìyún gbàgùdá ó ti di three hundred thousand báyìí o thirty thousand naira ló ti gorí ẹ̀ tẹ́lẹ̀ àwọn a máa jẹ oúnjẹ àmàlà àgbà náírà káwọn yó lásìkò táwọn wà yìí kò jọ o hmm. wọ́n ní nǹkan ti ń yàtọ̀ láti ẹkùn agbègbè ayétẹ̀ hmm. ní ìbàràpá ọkà òfin bẹ́ẹ̀ sí mọ̀ yún àmàlà o torí gbàgùdá ó ti ń rí bákan bákan bákan ẹ̀ sì mọ̀ ibi tá a lè pè ní báskẹ́ẹ̀tì oúnjẹ wa iná ni nǹkan ti ń ṣáárà bọ̀ ńbẹ̀ àfàìmọ̀ kó má wàá padà wàá dáhùn lórí wa gbà o lábala tọ̀rọ̀ asu asuu ti sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n abiodun ogunyemi tí í ṣe ààrẹ wọn ó ṣe àlàyé ọ̀rọ̀ ó ní ẹ̀ ń bá kan bọ̀ ẹni tí í ṣe ẹni tí í ṣe alága ẹgbẹ́ asuu ní fásitì ilẹ̀ ìbàdàn níbi sámàǹtì gbé dunlẹ̀ òun náà sọ̀rọ̀ èyún ayọ̀ akínwọlé nígbà tóun náà sọ̀rọ̀ kò yàtọ̀ sí ọ̀rọ̀ tí ọ̀gá wọn náà sọ látòkè kí ni wọ́n ń fi orí oko ṣọ̀ọ́dún lé lórí náà ni pé ọ̀rọ̀ ìyanṣẹ́lódì lábalẹ̀ ètò ẹ̀kọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ má fọwọ́ ara yín fa jọ̀gọ̀dìlé lórí o torí àwọn owó kan wà tó jẹ́ pé yíyọ yíyọ kan wà tó jẹ́ pé kò tí ì yí àwọn ohun tí owó ọ̀hún túmọ̀ sí tẹ́ ẹ bá tètè sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ yìí àfàìmọ̀ ṣé gbàgbé olóṣù mẹ́wàá kan tó lọ kó má jẹ́ pé ìmí àtúkùn wọn láwọn kan wà lára àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n yọ ẹsẹ̀ owó wọn lẹ̀ kí ló ṣẹlẹ̀ aṣèṣirò owó àgbà orílẹ̀-èdè wa nàìjíríà sọ̀rọ̀ òkè ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ òkè àsárídòkúbò náà ó yan rẹ̀ gẹ́gẹ́ bí adarí fún ti ẹkùn ti ipo eh, àwọn eh, biafra tuntun ó sì yan akọ̀wé ó yan agbẹnusọ ó yan aṣòfin nínú rẹ̀ ó sì ń sọdúnmọ́ pé àwọn ṣetán àtijà fún ìlọsíwájú àti ìdàgbàsókè àwọn ènìyàn tó wà lẹ́kùn òun ṣé gbàgbé àsárídòkúbò ọjọ́ sí òun kan náà ni látẹkùn agbègbè niger delta alhaji mujahid àsárídòkúbò èyí náà tún dún orílẹ̀ nàìjíríà à ń ṣọbẹ̀ ń ń ṣàánú wa. bá a ti ń ṣẹnu ní dédé ṣíbí nínú ìwé ìròyìn Nigerian Tribune ní Ndume ti sọ̀rọ̀ wípé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin lẹ́ẹ̀ dìde tán o tẹ́ sì gbèjà ara yín lórí ọ̀rọ̀ pèníjà ọ̀rọ̀ náà bá hmm. ọlọ́nkán ní ọ̀sọ̀ kalẹ̀ tí ó wàá bá yín yanjú ẹ̀ àmọ́ lágbo òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ìdíre o ti ẹgbẹ́ òṣèlú APC tí ó fi gba ìjọba padà ní ọdún 2023 àwòrán àwọn èèyàn kànrìnkànrìn àwọn ẹni bí ẹni kan nínú ìwé ìròyìn Nigerian Tribune ẹ fẹ́ mọ àwọn tí ń bẹ́ńbẹ́ ojú ìwé kẹtàléní ogún ìwé ìròyìn Nigerian Tribune ìnìkẹ́ ẹ̀mú o àmọ́ àwọn EFCC wọ́n ti ránṣẹ́ pé aṣòfin kan ní ìpínlẹ̀ Ondo àti àwọn mẹ́rin míì ẹ̀sùn owó kan eléyìí tó lé ní mílíọ̀nù méjì náírà ènìyàn fi kàn wọ́n ẹ wá ṣàlàyé ìniròyìn yẹn ń sọ ojú ìwé kẹtàléní ogún ìwé ìròyìn Nigerian Tribune. ọ̀dà kádégbàdàgbọ̀n ká máa fẹ́lẹ́ ṣe lọ lórí ìròyìn etí ọba nílé etí ọba lónìí yóò da kò ní bàjẹ́ ọ̀sẹ̀ yà sàn wá sọ́wọ́ sàn wá sọ́mọ àtàkùn tí ṣe bá lè ọ̀rọ̀ Samuel gbèsàbímọ ní mm, ìpàdé wa ó tún dìwọ̀ bí ọjọ́ rọ̀. Bólúwàjí Ògúnyẹmí lorúkọ tèmi ẹ̀ máa yáṣẹ́. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà ó ń dún kẹ̀rìírí fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. èèyàn wá lò ó ilẹ̀ tí mọ́ èèyàn wá lò ó ilẹ̀ yẹn ilẹ̀ tí mọ́ ẹ̀yìn ara hey nice kí bàbá ayé dé náà nice let's go there. Hey. My name and game. It's like so hard, make you go insane. Eh. I be the chosen one, I remain no part of Niger life. I brain drain, working all day, like say I know be my oh, man. Love. The street keep urging me to do more. Once more oh, I come with this brand new one, own animosity. I be the great one, I'm boy, sure I'm beyond the beef talk. You mokan, you mokan, ere kan, ara Just like The latest hits and the greatest memories. Fresh. Fresh. 107.9 FM. Fresh 107.9 FM. Lábẹ́ Olúmọ, Okile, kilẹ̀ fàlàfàlà. ṣé ẹ rí bẹ́ẹ̀ èèyàn bá ń gbàdúrà kó máa gbé ìgbésẹ̀ bó bá ti ń gbé ìgbésẹ̀ ọlọ́run ó di dandan kí gbogbo ẹ̀ ó dáa èyí náà mo fi ń gbé àǹtí wọlé sórí ibi tá a wà yìí gan màmá aláṣọ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé wà ń bí live and direct pẹ̀lú mi. mo kí gbogbo àwọn tí ó ń gbọ́ wa nínú ilé wípé ẹ kú déédéé ìwòyí àwọn aláṣọ six twenty a ti wà ní abẹ́òkúta lọ́wọ́lọ́wọ́ gown ẹ máa bá jeans ẹ máa bá chinos ẹ máa bá top ọkùnrin ẹ máa bá top ọmọdé ẹ máa bá top àgbàlagbà kí n tiẹ̀ tó tẹ̀síwájú ẹ sáré kọ nọ́mbà yìí sílẹ̀ zero eight one six five nine six seven two seven five zero eight one six five nine six seven two seven five tàbí zero eight zero five five two five three seven five five. gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé aṣọ wa ó ti sún síwájú hmm. a ti lọ sí next level gbogbo ẹ̀yin èèyàn pátápátá tẹ́ wà ní Abẹ́òkúta àti àgbègbè ẹ̀ Ìlaró Ìjẹ̀bú Òde Ṣàgàm Ewékòró pápá ìgbú ọ̀rà gbogbo yín pátápátá àti gbogbo àwọn tó súnmọ́ abẹ́kúta ẹ má dà gírígì lọ sí kútọ̀ ní ìsàlẹ̀ ọjà ẹ rí aṣọ six hundred and twenty naira hmm. ẹ bá pàdé ń bẹ ẹ má gbàgbé o àwọn aṣọ tá ẹ máa bá ń bẹ̀ ẹ bá polo àgbàlagbà ẹ bá polo ọmọdé ẹ bá tọ̀pọ̀ ọmọdé ẹ bá tọ̀pọ̀ obìnrin àwọn aṣọ teenagers àwọn aṣọ tó ń tà ní boutique káàkiri gbogbo ní àgbáyé òun la kó wá sí ọ̀dọ̀ yín nìsín ní Abẹ́òkúta ní ìsàlẹ̀ ọjà kútọ̀ ẹ má gbàgbé fún àwọn alára tútà nìkan ṣoṣo ni o àwọn obìnrin tí ó jẹ́ wípé wọ́n ń wá òwò tí wọ́n lè ṣe ní twenty twenty one mo kí ọ kú oríire àwọn ọkùnrin tó jẹ́ wípé o lè kó lọ sọ́fíìsì kó o ti bẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yin ọmọ yunifásitì Ogun State University Abẹ́òkúta University hmm. ẹ máa bọ̀ ẹ wá wo ohun tá à ní six hundred and twenty naira mo wò wá níran ẹ má wàá gbàgbé fún àwọn alára tútà nìkan ṣoṣo ni o ó kéré jù tó o lè gbé lọ́dọ̀ wa hmm. ò ní bẹ́ẹ̀lì kan nínú bẹ́ẹ̀lì kan yẹn mix bẹ́ẹ̀ ló máa bá ń bẹ̀ lóríṣiríṣi mi ò kì í tó kiri ka o mi ò kì í ta grade A tàbí B ìwọ ló máa ja nínú nylon pẹ̀lú lébẹ̀lì ẹ̀ aṣọ tuntun hmm. ó yàtọ̀ sókìrìkà kò jọra wọn six hundred and twenty twenty naira àfọwọ́ lè rárá rárá rárá náírà so jíǹsì ọkùnrin kan six twenty six obìnrin kan six twenty gown ló bá ń bẹ̀ ni chinos ló bá ń bẹ̀ ni top ọkùnrin blouse obìnrin so gbogbo ẹ̀ pátápátá hmm. tọmọdé lọkùnrin lóbìnrin lọmọdé lágbà six hundred and twenty náírà bis hmm. bail ni bẹ́ẹ̀lì ẹyọ kan hmm. eighty pieces ló máa bá ń bẹ̀ tó bá wá jẹ́ obi ó ní eighty pieces ṣe wà bẹ́ẹ̀ ló ní hundred pieces ṣe wà six twenty lọ́nà ọgọ́rùn-ún ó jẹ́ sixty two thousand six twenty lọ́nà eighty ó ó jẹ́ forty nine thousand six hundred naira so ẹ má gbàgbé fún àwọn alára àtúntà nìkan ṣoṣo. ok ká tó tún máa tẹ̀síwájú ẹ máa pe nọ́mbà yìí oh eight one six five nine six seven two seven five oh eight one six five nine six seven two seven five tàbí ká ẹ pé oh eight oh five five two five three seven five five oh eight oh five five two five three seven five five mama. ẹ tẹ̀ ẹ́ wájú ẹ tẹ̀ ẹ́ wájú. kò sí bó ṣe lè raṣọ kan ní six twenty hmm. kò ló jèrè ń bẹ̀ hmm. sórí aṣọ tó fẹ́ rà wàá rí sampo ẹ̀ ńlẹ̀ wàá dàálẹ̀ wàá rí kó tiẹ̀ hmm. tó sanwó tú sampo yẹn lẹ́yọ kọ̀kọ̀kọ̀kọ̀kan nìkan da aṣọ tó fẹ́ nìkan dàálẹ̀ kan rí so ẹ má gbàgbé bẹ́ẹ̀lì kejì òun náà ti ń bèrè lọ́wọ́ wa tọ́jọ́ ti pẹ́ gbogbo àwọn tó operate boutique ní gbogbo àgbáyé náà ń wa ó ti top tán lè wọ̀ lọ sí fees ẹ máa bá nínú bẹ́ẹ̀lì ọkùnrin kan ṣoṣo aṣọ iye ọ̀kan yín wá jẹ́ one thousand five hundred naira bẹ́ẹ̀lì ẹ̀ hundred pieces ó wá jẹ́ one hundred and fifty thousand naira o lè gbé làjì o lè gbé láàrin wọn àbọ̀ lọ́dọ̀ wa níbikíbi tẹ́ ẹ bá wà ẹ máa bọ̀ ní alhaji soremi shopping complex ní ẹ̀gbẹ́